Àwọn ọmọ akẹ́kọ̀ọ́ bí i Pàdélu fún ní tó jẹ́ pé orí oríṣiríṣi ní àti tí ó tí tí wọn tí ó wọ́n ló kò bí máa nínú ìgbọ́n ìfẹ́ tó kú máa fẹ́ fún un pẹ̀lú ètò ìlú tó mú náà ní alhamdulillah salatu wa salamu ala rasulillah wa ba tí a bá ń tọrọ ìtàkẹ́ lọ́nà ẹnikẹ́ni lára tí a gbọ́dọ̀ máa rí láwùjọ òní pé a gbọ́dọ̀ máa ráwọn tí ó máa rẹ̀ fún ìtẹ̀ẹ́ pé ọ̀rọ̀ ilé yìí ìran ilé yìí torí pé àwọn generation ní ìpadà bọ̀ ṣe jẹ́ tó wáyé pé ọ̀rọ̀ ojú kan ẹni nìkan náà ná bá lẹ̀ ó rò pé gbogbo ẹ̀yìn tẹ̀ bẹ láwùjọ ilẹ̀ àgbírí lórí irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ṣe jẹ́ pé bọ́lá kò fún wa ní àgbẹ̀wé ọ̀rọ̀ rẹ̀ àwọn àlùfáà gbọdọ̀ dìbò lọ tí wọ́n bá ti rẹ́mi tó ń fi ìgbàgbẹ́ lẹ́rẹ̀. Ṣé àwọn àbájẹ́ mùsùlùmí tó kù? Ìjọba bá ń sí ọ̀rọ̀ bẹ́ẹ̀ bá ń ṣẹlẹ̀ ẹ̀mẹ́ta ẹjẹ́ kárí ìtàmù pàrí pé yéèrè àwọn àfáà gbára wọn jà wọ àwọn àfáà jẹ́ para wọn ẹgbẹ́gbà tí ó jẹ́ pé ẹ̀mí ìmọ̀lá sí ọlẹ́ ẹjẹ́ ká mọ padà sí tó pé àwọn ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí tó ń wáyé yìí tá à ń gbọ́ yìí à ń gbọ́ kejì náà èwo ni tó jẹ́ ìdòdò ẹ̀rẹ́ wọn bá fún ìgbà ẹ̀ẹ̀sì ní olódodo tẹ́lọ́mọ̀ olódodo rí tó gbọ́ bí ìrìnbá ti wọ́n rí òdodo wọ́n wo bí pàtàláìsì rẹ̀ ti gbà tó wọ́n wo rí àgbà tí pàtàláìsì rẹ̀ tó tó sí èyí tó tó